ìmójútó àwọn ìran ọ̀ràn yàn ibnu Mas'ud rọ̀dí aláàrùn-ún pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá alẹ́wọ̀sọ́lá ń sọ pé ìsìláàmù dúró lórí òpó márùn-ún ìjẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run àti pé Muhammad jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìrun kíkí sàká yíyọ ájì ṣíṣe àti àwẹ̀ Ramadan gbígbà ẹ jẹ́ kí akọ́ àdìsí lẹ́ǹkan sí ìmójútó àwọn ìrun ọ̀ranyàn ibnu mọ̀sùlùmí ọ̀dẹ́ aláàánúròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlewọ̀sọ̀làm sọ pé islam dúró lórí òpó márùn-ún ìjẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run àti pé muhammad jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìrun kíkí sàkáyíyọ ájì ṣíṣe ààwẹ̀ gbígbà ààwẹ̀ Ramadan gbígbà Bukhari àti Muslim ló gba ẹ̀gbà wa náà wá. alhamdulillahi waliy salihin wala udwan illa ala zalimin thumma salatu wassalam ala khayri l'anami Muhammadin ibn Abdullah وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله ọba tí ó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kírun tàárọ̀ fò nínú òun náà ni ọ̀rọ̀ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ wípé ẹnikẹ́ni tó bá kí ìrun àárọ̀ ìrun ṣubú tó bá kí ní jàmá ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó fi ìlàjì òru pé ló fi kí ìrun ni ṣubú ìtàárọ̀ ìdí ó dàbí ẹni tó fi gbogbo orí ló fi ń kírun tí ó kú mẹ́ rárá ní inú àkórí ọ̀rọ̀ èyí tí Imam Nawawi tó bẹ̀rẹ̀ bí al'amuru bil muhafadati ala salawati al maktubat nípa ìmọ̀ mójútó àwọn ìrun ọ̀ràn èèyàn márààrún ká mójútó ká máa ṣọ́ dáadáa tó bá lè yàn mójútó nǹkan ń ṣọ́ nǹkan lẹ́yìn àlùmọ̀ àfáfọ́ ìmọ̀ ṣọ́ nǹkan ìmójútó nǹkan yẹn téèyàn ní fẹ́ kó yegin èèyàn ní fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ó mú àyà wa nínú Kùránì lánàá nínú rẹ̀ ni àyà sọ́ọ̀tù tọ́ọ̀bà pé fa'in tábù wà akọ́ musọ́lá wà á ti zaka wọ́n bá àwọn kèfèrí tí wọ́n bá ronú pìwàdà wọ́n ń gbèrún tó tí wọ́n yọ zaka ọlọ́ni nígbà náà fi wọ́n lẹ̀ mọ́bà wọn jàmù àyà mi sọ pé ìkọ́ ànúkù fi dì ìgbà náà wọ́n ti dọ́mọ̀ ìyá yín nínú ẹ̀sìn ni tó fi jẹ́ kó yé wa pé àṣé ìran ló sọ wá dánmọ́ ẹ̀yà ọ̀pẹ̀ ìfọlá òṣè ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ara wa láàfò ẹgbẹ́kẹ̀gbẹ́ <clears throat> lórí ìran láàfin tira wa lẹ́ni tó jọ ní ọlọ́run papọ̀ lẹ́ni tó ń gbọ́rọ̀ ọlọ́run lẹ́ni tó ń ṣe èyí tí ó wà nínú èyí tí Imam Nawawi mú wá òní hadith abdullahi bin mas'ud radiyallahu anhu qal tó sọ pé sa'altu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam mo béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lá ọlọ́run kó máa bá wípé ayò lè àmẹ́ẹ̀lì afdọ́lù ayílẹ̀ àmẹ́lí afdol ọgbọ́n àkọ́kọ́ àdíṣẹ́ wà ní báàbù ìyàwó wọn ò tú wọ́n ní ti mọ̀ àdíṣe déédé àdíṣe tí wọ́n fọ́ lẹ́yìn bọ́ mẹ́sàn ó ń bèèrè lọ́wọ́ àná wípé iṣẹ́ wo ni iṣẹ́ tó lọ́lá jù ṣe níwájú ọlọ́run tó tọ́lọ́run ó kà èwo nínú iṣẹ́ lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ kọ́l òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam gẹ́sì báyìí pé as-salatu li waqtiha wà fi riwaya fi waqtiha Ànábì ní ìrun táa kí sí àsìkò rẹ̀ yẹ gangan lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jùlọ kó lè tó Abdullahi ibn Mas'ud ní mo tún sọ wípé fóòmà ayù lẹ́yìn ilé ìwé tó ní all anábìnrin bẹ́rù olùwà àlèdè yìí máa ń ṣe dáadáa sóbì kóòtù Abdullahi ibn Mas'ud tún sọ wípé fóòmà ayù lẹ́yìn ilé ìwé tó ní call anábìnrin aljihadu fi sabilillah ìbọn jagun sí ojú ọ̀nà ọlọ́run mustapha kunari bukhari àti muslim ló gbà wá nínú ẹgbà wa ní ìdùnmọ̀ sùúrù sọ pé ìnìsàzọ́tùkù ìbájẹ́ pé mo tún ń béèrè sí lọ́wọ́ ànábì ní pé èwo tó ló kàn ànábì ó tún máa sọ lọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam hadith yìí sọ fún wa pàtàkì ìrun kíkí wípé ń tẹ́yàn lè ṣe tó kún ọlọ́run lójú tọ́lọ́run ọba pàtàkì tó lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù ní ìrun kíkí eléèṣẹ́ bàbá ṣìkágbọ́ yé nítorí àwọn ọ̀rọ̀ tí àwọn tí è kírun àtàwọn tí ò nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n máa ń sọ wípé ìwà ìgbàgbọ́ tí mà lé ká lọ múra sẹ́sìn ìwà ni ó béèrè ló bá dẹ̀rùn ọ̀rọ̀ tí ò bá mú ni ọ̀rọ̀ burúkú ló ń sọ yẹn o àwọn èèyàn náà máa ń sọ ẹlùmí ò ti kírun gbogbo orí ẹ̀ ló dúdú forí lulẹ̀ òhùwárí ọlọ́run lè ò lè wà ìjẹ́ náà tó bá ti hùwárí bó ti ẹ̀ kírun ẹlùmí àmì inú òun mọ́ oríṣiríṣi nǹkan ni àṣẹ ìtọ́n ló máa ń gbé wá báwọn èèyàn bẹ́ẹ̀ olànàbí sọ pé kò sí tó lè ṣe tó lè dùn ọlọ́run tó ìrun kíkí a ti ṣàlàyé lánàá ibẹ̀ ẹni tí ò bá kírun gbogbo tó rí kó hù nínú wà rere gbogbo tó rí kó ṣe nínú ṣe dáadáa gbogbo ọ̀rọ̀ rẹ̀ tó rí kó sọ gbogbo àtúnṣe dáadáa tó rí kó ṣe gbogbo ń sí dáadáa láyé àti tá yàtọ̀ sí ìrun tí ò bá ti kírun tí ò nígbàgbọ́ nínú ọlọ́kan ṣíṣe ọlọ́run òtú bá ń tẹ́ wàhálà lásán ló ń ṣe dànù ọlọ́run ò ní kí káàbọ̀ lójú àìsí àmù torí pé bàbá tá a bá bá wá gùn là á kọjú mọ́ ó fẹ́ mọ̀wé ju tíṣà lọ téèyàn máa mọ̀ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ ni àbẹ́yàn máa mú mímú bí ẹni tó kú ní odò ẹni tí ó fi ọsá tó dá àlìjẹ́nà tó dá iná ó sọ pé nǹkan tí wàá ṣe tó fi wà àlìjẹ́nà ni ìwọ sọ pé rárá ilé ilé yóò ṣe tí yóò fi wà àlìjẹ́nà láyé níbi tí ò nídìí kásẹ̀ mọ́ dára wa láàmú yunifásitì nìyẹn wọ́n ní jambo skọ́ọ̀ bí wẹ́n tí ò bá ti gba 180 wọ yunifásitì ẹnìkan ní kùmín tí ẹ̀ bá gba 70 gan tó bá jẹ́ mọ́ vice chancellor yóò wọlé ẹgbà àwọn èèyàn máa ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí òun tó ń torí náà sàtífíkèèjì àlìjẹ́ láyé fún gbogbo mùsùlùmí tó wà tíjọ́ gbèdè àkìyàmọ̀ òun ni irun kíkí kò sí láájá mẹ́ta kò sí àlìjẹ́ náà fún ẹnikẹ́ni àyàfi tó jẹ́ tó ń kírun tó kíyẹn lọ́lọ́run ó wo tó ń ṣe pé ni kọ́ tẹ́yàn bá ti kírun ọlọ́run jẹ ní woṣẹ́ yẹn kò sí bí ẹ̀kọ́ kankan tí ó wo níta ń pè ní testimonial àti kí wọ́n kọ́kọ́ rí sàtífíkéètì ẹ̀yìn sàtífíkéètì ni ó jẹ̀ mọ́ béèrè testimonial ìwé ẹ̀rí lèyàn kọ́kọ́ ni wọ́n kọ́ wò kí wọ́n tó wo ìwé ìwà ah ọmọ yẹn já nígbà tó wà skú mo máa wà pẹ́rẹ wá kó lè yé wà ní o wà lè láì mọ́sálùlẹ̀ ààlà oh òun ló jẹ́ senior boy 100 meters kò kíní ló ṣe ní john talsport 200 meters kò kíní ló ṣe 400 meters kò kíní ló ṣe ó tún fò òun ló fò jù high jump oh oh ọmọ yẹn dá olókọ́ mọ́ ń jídé skùl ó ní wọ́n kó owó kọ́kọ́rọ́ skùl lé lọ́wọ́ tó mọ́ ń ṣí gbogbo lẹ̀kùn ó ó ọmọ ìyẹn dá wọ́n bá fẹ́ rán ìyẹnṣẹ́ olú gbogbo tó ṣàmọ́ ránṣẹ́ ó ọmọ ìmọ̀ ní tẹríba ò ó ó ìwà ọmọ ìmọ̀ dá ó ọmọ ìmọ̀ ní sùúrù òkì ìjà àbúrò rẹ̀ kódà kò f9 parallel f9 mẹ́sàn ló so wọ́n wá kọ ìwé yẹn lé lọ́wọ́ ìwọ̀n snow testimony wọ́n sá kọ gbogbo wa ló bá gbé lọ àkùngbá pé ẹjọ́ mo fẹ́ wọ university testimony àmì ṣé wọ́n fún ládùúṣùn ẹnìkan wọ́n mọ̀ jìyàn pé ah bọ́ ìfẹ́ fún ládùúṣùn yẹn nígbà tó wà ní school ó mẹ́ tíṣà ó gbá tíṣà lẹ́gbẹ̀ẹ́ lẹ́nu bọ̀bọ́ wọn ní bẹ́ẹ̀ ló ní mo kàn fẹ́ rẹ̀ yẹn ni pé gbogbo táwọn èèyàn máa ń sọ lé ayé yẹn ọ̀rọ̀ àpò ara wọn ní o irun ní nọmba wánù ìgbàgbé <laughs> fúrú ẹni tí ó fún ní tó bá ti ní tàbíkéèdì ó lè wọlé ìgbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ́mọ sọ pé ó ṣe nǹkan báyìí àwọn adájọ́ ṣẹ̀ wá mọ̀ wò pé ṣe ń tó ṣe yìí tó ká sọ pé kò ní jẹ gómìnà àbí kò ní jẹ president ẹ̀kọ́ oríṣiríṣi làwọn èèyàn wà máa mú wá lẹ́yìn ìgbà tí wí ẹ̀rí ẹ̀ ti dúró ọlẹ́rí lè sọ pé ó ṣe nǹkan báyìí ṣe àwọn adájọ́ ní ó ṣẹ̀ tó lè dépò ó ti ní gbogbo yòókù yẹn ó ṣẹ̀ máa yẹ̀wò ní so bẹ́ẹ̀ ní irú ọmọ tó lọ yúnivẹ́sìtì tó yẹ kí ó fọ́ tíṣà lè ti rí jù ó ní wà mẹ́sàn-án yẹn ẹ lè máa wá lọ kọ̀wé sí yúnivẹ́sìtì pé ẹgbẹ́ ẹgbà ayé èèyàn burúkú ni wọ́n àṣẹ ìnìyàn jẹ́ kí gbìmọ̀ kan yẹ̀wò ètò ni àbí ìtọ́ àmọ́ ó ti kọ́ níyẹn sàtífíkẹ́tì ti kọ́ qualify kò sí tó lè sọ nípa ẹni tó níwà tí ò ní sàtífíkẹ́tì tí wọ́n lè gbà tẹ́nu iṣẹ́ láíláí àbí tí wọ́n fi gbà sí inú yunifásitì o àbí tí wọ́n gbà sí sùkúù ìyẹn kàn jápẹ̀ẹ́rẹ́ tayé ta lè mú wa torí náà ìrun yìí afdọ́lùlẹ̀ àmẹ́l olólọ́lá jùlọ lórí jùlọ tákù ha gbígbé jù sílẹ̀ rẹ̀ kó fúrán ikú ò nínú ìsìláàmù wọ́n la sí àmọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń sọ jáde lẹ́nu pé ìrun owó ni ìrún kí ni ọlọ́fẹ́ gbogbo àwọn tó wà kírun yẹ fẹ́ sọ fún ikọ́ ọmọ náà ni wọ́n èyí tí ó bẹ̀ nìyẹn wọná gangan ló ń sọ lẹ́nu torí pé nǹkan tọ́lọ̀ ń gbé kalẹ̀ láti fi ṣèsùn àlìjẹ́nà ó ń sọ pé kò ní ṣe sí àkó ti di kejì lẹ́ ó tún ti ló máa ń wá òun náà ti ń ṣòfin tiẹ̀ jẹ́ fi rúnlẹ̀ bá àmọ́ kírun ẹwà àlìjẹ́nà sóòrùn ló gbà só ló dá àlìjẹ́nà só ló dáná house for rent ilé yìí wà fún ẹni tó bá fẹ́ ṣe kí ni tó fẹ́ yá ilé ìgbé o ilé wà fún yíyá gbé o àmọ́ ẹni tí ò bá níyàwó a ò ní fún nílé o ìwọ níyàwó ló wá lọ ń dọ̀bálẹ̀ káàkiri pé ah in fact èmi gan mo mọ́lẹ̀ gbásà torí pé wọ́n láwọn ọkùnrin tí ó kì í níyàwó yẹn ìgbálẹ̀ nìyí ń gbálẹ̀ tèmi kankan mari ìyàwó ǹdà kò sí lọ fẹ́yàwó wá tó bá ti wá fẹ́yàwó jẹ́ kí ìyàwó ẹ̀ jókòó kalẹ̀ wọ́n máa lọ gbálẹ̀ àwọn tó sọ tó níyàwó làwọn ń wá ó lè mọ́jọ ọ̀rọ̀ lè gbígbà ni wọ́n rò àti bẹ́ẹ̀ lọ kò sí tó rí owí condition ṣùgbọ́n ó ti níyàwó àwọn kan ní àà ah, landlord obìnrin ọkùnrin tẹ́gbà sí àpára níyàwó ẹ̀ o iná lẹ́gbà sílé obìnrin ẹ burú basic qualification ti dúró sotori na asọ́lá abdullahi ahmed tó máa bí kàbílá ibn Mas'ud lẹ́yìn náà ló wá sọ pé òtún ní èwo tún ní oní ṣe dáadáa sóbí ìṣe dáadáa sí òbí ọlọ́ni wá kọ́dọ̀ rabbuka allá ta'budu illa iya wa bil walidayni ihsana ẹ̀rí ẹ̀tún wáyà kùránà torí pé ibìkan ni méjèèjì ti wá ànábì ní òtí ìtòlù kùránà wà mìsìláhù máa afúnmi ní kùrán àti irú kùrán kí ni irú kùrán ní súnà ànábì àti ìsànkáì òtí ìtòlù kùránà wà mìsìláhù máa ọlọ́ni ìwàlẹ́dì sọ́rọ̀tù jùmọ́ ìwàlẹ́dì bá sáfilì omi yìí na rasúlà mini omi yàtùrù aléhìm àyàtí ìwà wà ń kánú mi kọ́bílù láti ìdọ̀lá alìmòbí òun ló gbé dìde láàrin àwọn ìjọ tí wọn ò mọ̀ kọ tí wọn ò mọ̀ kà òjíṣẹ́ kan tó ń kà fún wọn alìkùránì wọ́n yìí kí im ó ń fọ̀ wọ́n mọ́ níbi ẹbọ táwọn mọ́ka ti ń ṣe táwọn sì ń ṣe dìsí oòrùn òòṣà oríṣiríṣi gbogbo ní wọ́n kan ra gbókúta kalẹ̀ ní kọ́kọ́kọ́kọ́kọ́ tó ní ọjọ́ kẹ́kẹ́ tó wọ́n lọ́mọ lọ agbómẹ̀ omi wọ́n mọ́ mi ṣẹ́rẹ́ díẹ̀ àìnílàákàyè nǹkan tó jẹ́ pé wọ́n lu fọwọ́ ara ẹgbẹ́ síbẹ̀ ló wá tí gbogbo èèyàn máa wá rí fún lọ́dọọdún wọ́n lọ máa pa iṣẹ́ ń pè ní ọ̀yà táwọn kan tún pè ní òkúrù ọ̀yà ní wọn gbọ́dọ̀ wọ́n bá fẹ́ kò gbọ́dọ̀ ní àmì lára kò gbọ́dọ̀ lẹ́jẹ̀ wọ́n lọ máa sọ sínú ẹ̀ tí wọ́n bá ti ṣe ìṣàyẹ́sán gbogbo àdúgbò yóò máa rùn kúrù nígbà tọ́ra ọ̀yà lọ́yẹ́ bá jẹrà nígbà tí wọ́n fẹ́ ṣe

ẹ̀fẹ́ ń tabako wọ́n ṣe láti wá ní ìgbé tàn lọ́nà gíìsì ẹ̀bẹ̀ ìkan tó wà bẹ̀yìn jọ wọ́n bá fẹ́ ṣe dánmù rẹ̀ rí pé wọ́n tún gbé dànù bẹ̀ kó yarí nǹkan tẹ́ ìfọwọ́ ara yí gbé kalẹ̀ tẹ́ ó má gbónú kọ̀tọ̀ àwọn tí a ti ṣe ẹbọ ṣáájú yí ó ní tóun bá rán kí ìgbà táwọn wà nínú ẹbọ ẹ̀rín ló máa ń pa òun fáwọn ọmọ gọ̀ọ́ igi ò sí ní mẹ́kà bíbí torí náà òṣà tí wọn wọn ò lè fi jígbẹ́ dábínù tí wọ́n pè ní làbídùn nílọrin yẹn èso mọ́kà déètì táwọn mọ́là tí ń tà káàkiri ní ìjẹ́ mọ́ sí yẹn ó làwọn bí mọ́ ṣe òṣà wọ́n á là wọ́n á yọ kóró ẹ̀ kúrò yóò wà rọ̀ wọ́n á ṣùmọ́ra wọn yóò jí bí a mọ̀ wọ́n wà fi táwọn orí nǹkan jẹ àwọn kan lè wo etí àwọn kankan jẹ ni káwọn kan wo apá jẹ́ pé jẹ́ pé lábínú ni àwọn kan wo apá rẹ̀ kan àwọn kankan kan ẹ̀wọ̀n jẹ́ ti ọlọ́rí òun wá wò ní tí wáyé nǹkan ah, bó làwọn ṣe gọ̀ tó lóòótọ́ ọlọ́run káwọn fọwọ́ ara àwọn ọmọ ibi bá àwọn tó kan ní India kan Islam erin làwọn ń bọ òòṣà wọ́n ti wá mọ èrè ẹ̀ kalẹ̀ ibi tó ti wá forí balẹ̀ ajá kan wá wá ṣẹmọ̀ tí wọ́n bá débẹ̀ wọ́n gbé ọwọ́ wọn wọ́n fàwọ́ àtẹ́lẹwọ́n pọ̀ wọ́n wá gbé síbi àyà wọ́n wá tẹríba òòṣà tó tẹríba fún yẹn ajá kan wá wá ìgbà tí ó gborí sókè ó kàn ajá yẹn tó ń tọ̀ sórí òòṣà yẹn nínú bá bí pé ah, ẹwọ́n tó ní ajá ń tọ̀ sí ìjọ náà ló kú òun bẹ́ẹ̀ tó gba ìsìlámù eégún jáde wọn lára ọ̀run táwọn gbogbo tí wọ́n wà rẹ̀ sí yúsù àbí kéèyàn ti ẹ̀mọ́ mọ̀ régún yẹ kéèyàn gbé ọkọ̀ tó dá bí jí kéèyàn gbá ìsinlẹ́mọ̀ para ayé ni ẹ̀sà lómi ẹ̀sà lómi ní ẹ̀sàrọ̀ ọ̀run ó lájá gbé sọ ńgbà tí òun àti ìjà òun àtolóòlù ńgbà mi ò síbẹ̀ ní kàá o ìmọ́ mo wà láyé ńgbà tí jà ẹ̀ṣẹ̀lẹ̀ mú kánú gbóhùngbóhùn àti wéèrè ìgbàwọ́sọ fádájọ́ ní owó ọmọkùnrin rí pé ará ọ̀run ló ń bá jà eléyìí ara ayé ni youtube olóòlùwé tó wà mẹ́ntí ó kù tara rẹ̀ jẹ́ ó ní ẹmọ́bẹ̀rù ẹmọ́bẹ̀rù òun ti kú òní òun ti wá di èèyàn padà ní ìsìn pé àwọn obìnrin tó bá wò wọn ò lè tẹlifíṣàn ṣó rẹ tí kámẹ́rà ṣó rẹ nígbà tó gbẹ́kú ẹ̀ àwọn gbogbo ẹ̀ káàkiri obìnrin mélòó ló ti kú gbà wọ́n ọlọ́run sàánú wa jàre so látara bẹ́ẹ̀ tó tẹ̀lé ní ọlọ́run wa kọ́dọ̀ ọ̀rọ̀ búkà bí tí mo ti yà lọ ní pàṣẹ ẹ nìkan bí wá lè ní àwọn òbí kẹwàá ṣẹ̀kọ́ tánàbí náà sọ ń gbà tí abúláìbínú masoud béèrè lọ́wọ́ rẹ̀ ayìnlẹ̀ àmẹ́lẹ̀ afdol iṣẹ́ wo ló dáa jù ta lè ṣe orí ìrun kí ni ìrun ìjọsìn àbí la fi ń ṣe àfihàn lọ́hùn olóba tó jẹ́ àtìmọ́ọ̀mù àtọmọ ìjọ gbogbo ó jọ kọjú sí ibùdójúkọ kí ìrun ni pépé mọ́mù ó kọjú sí wa àwọn èyí tọ́pọ̀lọpọ̀ ti gbé jù sílẹ̀ lónìí táàkàkú táàkù kàkí bẹ́ẹ̀ sì ni nínú oúnjẹ ẹ̀níṣẹ́ eré tó ga jù rẹ tó bá lòdì láyé àǹfààní ńláńlá ni fúrú ẹni bẹ́ẹ̀ láti rójú rí ọlọ́run fúrú ẹni bẹ́ẹ̀ láti wà ní jẹ́nà ẹ tó bá sì lòdì láyé o béèyàn ò bá wá lòdì ń kọ́ àwọn mọ̀lẹ́bí òbí rẹ̀ yẹn bí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbúrò ìyá ẹ̀gbọ́n ìyá àti àwọn ọ̀rẹ́ òbí rẹ̀ tó lẹ́nìkan béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam pé òbí òun ti lọ bá lè wọ́n lè tún ṣe dáadáa sí ànábì lọ́wọ́ ṣe dáadáa fáwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ abúláìbùn rúmọ̀rún lọ́wọ́ àlúsọ ibùkọrí jọ kan wá rí arákùnrin kan tó gun ohun ogun abúláìbùn rúmọ̀rún ó sọ̀kalẹ̀ ó tún ẹni yẹn ṣe dáadáa ó fún láṣọ ó ṣe dáadáa sí ọ̀rẹ́ bàbá òun nìyẹn torí ipò bàbá èèyàn náà làwọn ọ̀rẹ́ bàbá èèyàn wà tó bá ní dáadáa kan tí bàbá èèyàn máa ń ṣe fáwọn ọ̀rẹ́ rẹ̀ nígbà tó wà láyé èèyàn gbọ́ tèèyàn tún lọ máa ń ṣe fún àpẹẹrẹ bí bàbá èèyàn máa ń paléyá ó lọ́rẹ̀ rẹ̀ kan tó máa ń fún lẹ́ran tí ìwọ bá ti paléyá àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ yẹn náà ó tún lọ tó bá ní kàpá ẹ̀ bóyá bàbá ẹ̀ máa ń fún ọ̀rẹ́ rẹ̀ kan gbogbo ìgbà tó bá ti di pé ó gbin iṣu tó bá ti rúṣu iṣu mẹ́wàá mẹ́wàá ló máa ń fún lọ́dọọdún ìwọ náà bá jẹ́ ẹni tó ń dáko tó bá ti wáṣu mẹ́wàá ń lọ máa fún tó bá sì jẹ́ pé olówó dáko bàbá rẹ̀ ló dáko iṣu mẹ́wàá mẹ́wàá ń lọ máa rà fún bàbá yẹn lọ́dọọdún tó bá wà ní kápẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ara ṣíṣe dáadáa sóbìnrin tó tí mo kàn fẹ́ fàyọ mẹ́ ni pé ṣíṣe dáadáa sóbi ọlọ́pọ̀ àdínkù lórí ìtànàbí ń pa ẹ̀ pàápàá mm. jùlọ ìyá pàápàá jùlọ tani ìyá tó yóò jà rójú ọlọ́ ẹlẹ́ẹ̀kẹta tánàbí wá sọ ní al-jihad fi sabilillah máa jagun sójú ọ̀nà ọlọ́ hadithi ti ẹ̀jẹ́ kó yé wáyé pé àṣekákìrún ṣáájú ogun àṣekáṣe dáadáa sóbi torí tó gun bá délẹ̀ tí ẹ̀fẹ́ lọ jihad téèyàn ló bì tí ò sẹ́ni ó mójútó òbí yẹn láàmójútó àfògún lẹ́yìn àyàfi ogun tó bá ti di ọ̀ràn èèyàn lé wa lórí ká lọ jà àwọn tó lè jẹ́ kó jẹ́ ọ̀ràn èèyàn ní alákọ̀ọ́kọ́ bóyá ó ní àwọn ọ̀nà ìgbàjá ogun kan tó jẹ́ kí àwọn tó mọ̀ ò wọ́pọ̀ wọ ló mọ̀ tàbí ó ní àwọn irinṣẹ́ ogun kan tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe tàbí tó lè lo ìwọ ló lè lò ìlú ó wà wá ẹlòmíì tí ó wojú tó bí ẹ̀fọn ẹ̀ wọ́n láì jẹ́ bẹ́ẹ̀ kan lọ rárá ọjọ́ àdè kò lọ́lá tó ṣe dáadáa sóde mẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣe ìyẹn ni mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ́yìn torí àsìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń ṣe àṣìṣe ńláńlá kí làṣìṣe ńláńlá yẹn wọ́n rò pé àwọn ń san ẹ̀san dáadáa tó bí àwọn ṣe sáwọn ní kékeré làwọn ń ṣe nígbà táwọn dàgbà nítorí náà wọ́n wá sọ pé bàbá òótọ́ àwọn àwọn náà ní mójútó àwọn ọmọ tí ìyá fi pàtàn kítàn fún ìyá òpùrọ́ bàbá ẹ̀ nígbà tó wà ń gẹ́gẹ́rẹ́ kò tọ́jú ẹ ó ti ẹ̀ta ní ìjọ́kan ló èmì àbí ẹ mo pọ̀n fẹ́yìn báyìí mo ṣubú òun ṣubú báyìí kò ti ẹ̀dá òun tó ń ta ń pa ní onígbọ́mọ̀ lẹ́bí mo dírí orí owó alówó tánzì ó wá ń sáré bọ̀ ó fẹ́ jẹun kò lè jẹ́ wọn tó bá sì ti ní bàbá yà kí ìwọ náà olùyà hmm. tí ẹ̀ bá ti ní bàbá yà kí lò náà olùyà ẹ̀gbọ́n tí yóò bá sọ ní àrí ìgbọ́dọ̀ wí àmọ̀ṣe ohun ikun mú bá lé bá lé gbékun lé mú só wà sọ pé bàbá olékun lé mú ikú òun bí mi àbẹ́yàn máa pé bàbá èèyàn gọ̀ ní lẹ́yìn ara lẹ́ẹ̀dẹ́ yìí àlejò tẹ́wà ìdáfẹ́ mọ́bìnú bàbá wa yìí bàbá àwọn èyí òmùgọ̀ ní o tó bá ti sọ̀rọ̀ mọ́bìnú o só sọ bẹ́ẹ̀ ó dìde rìdí ẹ̀yìn olè wí bẹ́ẹ̀ torí náà kèé ṣe ẹ̀san táwọn òbí wa ṣe fún wa ní kékeré ó là ń san fún wọn ojúṣe wa ni ká tọ́jú wọn wọn bá àmọ́ tọ́jú wa ń kékeré kò kàn wá ẹni tó rán àwa méjèèjì wá sáyé tó dá wa sáyé ọlọ́run ni ó béèrè lọ́wọ́ rẹ̀ nípa ojúṣe rẹ̀ tí ó ṣe tó bá torí pé ò tọ́jú ẹni kékeré ìwọ wá tọ́jú rẹ̀ nígbà tó ní agbára láti tọ́jú ẹ̀ ọlọ́run wá béèrè lọ́wọ́ rẹ̀ mo fi ṣé mo fi májẹ̀mú sí pé nígbà tó sọ pé ẹ máa ṣe dáadáa sóbì ṣé mo fi májẹ̀mú sí pé ìyẹ̀yìn bí tó bá tọ́jú yín kékeré o ṣé mo sọ bẹ́ẹ̀ ẹ̀mẹ́yà àwọn tó ní kékeré tó mójú tó ṣe gbogbo wàhálà kò rí jẹ́, kò rí mú náà ń dàgbà òbí náà nínú fún rírí bàbá ti gbé ọmọ ogójì ọdún ó ti wọ ọmọ ti máa jẹun bàbá yẹn bẹ́ẹ̀ ṣe ọmọ mi bàbá kankan òtọ́ ìyá kankan òtọ́ ó sì méjì láì jáde láì lú jìbìtì èyí ń kádàrà ọlọ́run yẹn torí náà ká ṣe dáadáa fáwọn òbí wa ń torí kíni nítorí pọ́lọ́run sọ pójúṣe wa ni torí pọ́lọ́run ṣe lọ́rùn èèyàn lé wa lórí wọ́la takùnlá umar uf nínú ayà mi ṣíọ̀ kò gbọdọ̀ jáde lẹ́nu wa sáwọn òbí hàn ó dẹ́pọ̀ ní ìsìn Ah, bàbá ìwọ lórí ìyọ̀ta ìní àdìkò tí ìyẹn nǹkan ti ṣe ìjàrẹ́ fi mílẹ̀ jàre kí ló ń ṣẹlẹ̀ eh, kò sí ti ń ṣẹlẹ̀ ju ìyà fún ọ nínú sàárè kí ló ń ṣẹlẹ̀ ẹ̀bí eh, ìṣẹ̀lẹ̀ náà nìyà tó jẹ nínú sàárè àwọn òbí yẹn a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn so kò sí tàn tí ìyá èèyàn lè pa pé bàbá rẹ̀ ò dáa kò sí ó kú tàn á ṣe dáadáa sí bàbá yẹn àwọn bàbá burúkú ó bẹ̀rẹ̀ pé kò pọ̀ bí ìtàwọn obìnrin oníṣẹ́ orí ìyá ẹ̀ ọdún méje ló fi jù ọlẹ̀ tó sá lọ tó bọ́kùnrin ní ìlọ́tàárí ìgbà tí a jẹ́ níbi tó lọ lóúnjẹ́ ló wá fẹ́ padà wá ó ti dàgbà èmi ni mo tọ́ títí tó fi jáde primary six tó mú ọyàn tó mú ọyàn ó èmi ni mo mọgbọ́n tí mo ṣáàtì ń wá ẹ̀kọ́ wá gbogbo ẹ̀ tó fi dàgbà yìí olórí igbú ni ìyá rẹ̀ tó ọlọ́wọ́ san ilé san rẹ̀ èyàn ní bú ya wọn pàṣẹ lórí bú níyà rẹ̀ ẹkú gbìyànjú ọlọ́wọ́ san ilé san rẹ̀ ọlọ́wọ́ jẹ́ ká lè sọjọ́ fún yín ẹkú tí bú ya yẹn èyàn ní kẹ́ mọ́ ṣe dáadáa àwọn ìyá kan bẹ tó ju wọn lé èyàn ní sọ fún gbà tí ó lọ fún bàbá ní nǹkan wọ́n fún bàbá rẹ̀ lówó bó ṣe wálé èmi kẹ̀ owó fún bàbá níbo bọ́ tó ti fún bàbá ní nǹkan ẹ má jẹ́ máa mi ó má sọ gbogbo yìí nìkan àkọsẹ̀ ní gẹ́gbà jáde tó sọ gbà pé tó bá dé tí bọ́ ó tó fún mi ní ó fún mi ní nǹkan àbí ìwọ̀nyẹ ìṣàlá rẹ bá rí dàbọ̀ ẹ̀kọ́ fún òkúrọ́ àbókúrọ́ bẹ̀ òkúrọ́ àtorí bọ́rọ̀ pé ya ń burú yóò dá gbogbo lérú nù so èèyàn ó dọ̀gbọ́n láti ṣe dáadáa kọ́lọ̀ ṣàná tó bá jùmọ̀ pé o lè rí wàásù ṣe fún mọ̀mọ́ yẹn èèyàn lè gbé jókòó pé báyìí ní báyìí kásà báyìí káwòdì ní ó gbọ́ politics siyasa ṣùgbọ́n basic ìpìlẹ̀ ní pé ṣe dáadáa síta ní àwọn torí ọ̀rọ̀ boko haram ipob gbogbo ẹ̀ tó pọ̀ sí tí ẹ bá fẹ́ sọ sọ dáadáa tí ò bá sọ dáadáa àwọn èèyàn ó ó dàgbé ìpé àwọn àyà ogun pọ̀ ọ̀nà kùránì irú kan náà ní sáàmẹ́bí ní ká jagun sójú ọ̀nà ọlọ́run ìyẹn ò sọ pé kákìbọn mọ́lẹ̀ kalọmọ́ pa kírísítẹ̀n báyìí o ìyẹn ò dẹ̀ sọ pé káre egun tó o a sọ pé ọlọ́run ọba ti sọ àwọn májẹ̀mú ànábì sì tún ti wọ́n máa ń pààyàn ni jẹ́nsì lójú ogun nìyẹn tí wọ́n bá mú dà lójú ogun kìí di pé wọ́n fẹ́ fi dà yẹn wọ́n fẹ́ fi máa jẹ iṣu wọ́n fi ṣe fọ́ọ̀kì rárá o kìí tí fẹ́ fi dàbẹ́ṣu wọ́n fẹ́ fi bẹ orí èèyàn ni tí wọ́n bá gbébọn lọ kìí ṣe pé wọ́n fẹ́ lọ pàgálà èèyàn ni wọ́n fẹ́ lọ pa ń bẹ̀ jẹ́ǹpè lógun nìyẹn tí wọ́n tó bá ti ń lójú ogun mọ̀ pé nínú kó ń pààyàn àbí tí wọ́n pa èyí kò sí ti ń jàánú lójú ogun ah! ẹ̀rá ọ̀tá wa sójà yẹn wọ́n sì pọ̀ rẹ̀ ó sì yẹ kí ni wọ́n máa mọ́ mo ṣe tọ́lọ́run yìí nípa wọn kó pa wọ́n gan ni tọ́lọ́run lájẹ́ pé jihad àmọ́ ogun yẹn ò lè ṣẹlẹ̀ láì ní àti káwọn májẹ̀mú rẹ̀ ó pé ọ̀kan nínú rẹ̀ ní kẹ́ mùsùlùmí ò lè ṣe jihad àyàfi kó jẹ́ pé ní abẹ́ ìjọba ìjọba ẹ̀sìn ẹ lò lórí kìí jà ní ìrù ẹgbẹ́ o àbí mísọ́nà àbí mọ́ mú mọ́sí kọ́ ò mo ṣe wà ní ìsinmi ilé ìpàṣẹ kí ẹjá lọ jagun báyìí o àṣẹ káṣẹ mú pa torí pé mi ẹni tí ń pàṣẹ lé lórí tí a máa local government yìí abẹ́rẹ́ mo wà tí wọ́n tó wà lábẹ́ tí a máa local government ló ló ń pàṣẹ ogun tún tó fẹ́ dálẹ̀ ni wọ́n pè ní fáúndọ́ o fẹ́ dádà rúdàpọ̀ rúkè rúdò àìfẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ wàhálà irú ìtàwọn Boko Haram dálẹ̀ ló fẹ́ dálẹ̀ àwọn gan ò ní ìsinmi ìrun tí wọ́n fẹ́ ká máa kí ǹgan àti kí dógún àwọn mùsùlùmí tẹ́lẹ̀ nítorí wọ́n jẹ́ àwọn gan kórìíra yí torí pé wọ́n rí ìfẹ́ ní rí ìrọ̀bẹ́nì gan pé tó bá lọ dógún lẹ̀ nìsìn ẹ ti wá jagun ẹ ti wá ṣẹ́gun dáwà kápẹ̀ wọn sẹ́sìn làkọ́kọ́ òun lànàbì kọ́kọ́ ṣe ìgbà táwọn ará mọ̀dínà gbọ́ ẹ̀sìn islam yé ni wọ́n wá ṣe tán láti fi ẹ̀mí ara wọn lélẹ̀ kí ẹ̀sìn ọlọ́run mọ́ bá ṣe kíni kó mọ́ bá parẹ́ lórí ilẹ̀ ìyẹn làkọ́kọ́ táwọn èèyàn bá ti wá gbọ́ yé bẹ́ẹ̀ bá pè wọ́n nìsín gbogbo wọn ni ó dìde lọ́wọ́ kan ni ní mọ̀dínà àwọn ọmọ kéékèèké wọ́n lọ ń bà náà bí fáwọn fẹ́ lójú ogun ọjọ́ orí yín kéré wọ́n àwọn lágbára wọ́n ti jà wọ́n na àgbàlagbà wọ́n là mọ́lẹ̀ ànábì òkè ẹ̀ka lójú ogun torí pọ́rọ̀ yẹn ti yé wọn ní àsìkò yẹn ṣùgbọ́n bàtà náà bí wọ́n amọ́ká kò sí yé wọn jáde ní jagun rárá o fún pèpè ìgbà tó tiẹ̀ tó dé tó fẹ́ wọ mọ́kà láti mẹ̀dínà táwọn ará mọ́kà ní kí ló ṣẹlẹ̀ àmẹ́bì nílò wọn ò jagun kódà wọ́n yarí má mẹ́rin lọ́wọ́ lọ́jọ́ náà ó márùn tún bí gan pé ṣe wèé sàmẹ́bì ọlọ́run mọ́ni torí pé nínú kọ̀díṣẹ̀ táwọn tòbí rí fún àmẹ́bì sáyìn rẹ̀ wá kọ muhammadu rasulullah wọ́n ní fáwọn ọmọ ọjà ti gangan nu pé rasulullah pé èso òjíṣẹ́ ọlọ́run parẹ́ tó bá parẹ́ àmì àkòsá àkòsí àlàáfíà alì tó kọ́ òun ló mọ̀wé kọ́ ní wọ́n ní kò parẹ́ àmì òun lè fọwọ́ òun pa pé òjíṣẹ́ owó lè parẹ́ o torí pé òun mọ̀ kó jíṣẹ́ ọlọ́run ní ànábì ní òun dà ẹ́fì dìtẹ́ ẹ̀kọ́ sí hàn ṣó ní ànábì wá parẹ́ fún rẹ̀ mo pé kádọ̀ bálẹ̀ bára rà kò pé ká náà ló ká mọ́ ga ẹ wo nǹkan tánàbì lọ ṣe ń jọ yẹn lẹ́yìn tánàbì wá ṣe yẹn tó gun ti ẹ lè gbọ́ kí wọ́n pe ànábì ní rẹ́bù of fugitive wọ́n yé pe ànábì ní rẹ́bù láyé torí pé òun náà ti di olórí ó ti ní ìlú tiẹ̀ nàìjíríà àti cameroon ní jagun sí kápá àwọn ará cameroon rẹ́bù láyé torí pé wọ́n ti ní ìjọba tí wọ́n gbọ́ngbà bá náà bí wà mọ́ káàkó mọ́ ìyàwó ní kàtà ní rẹ́bù ní gbogbo ayé náà ní sọ pé èsì èèyàn gidi àwọn èèyàn wá ní rí kí wọn ò ní rẹ́sìn yẹn gan ṣe láwọn nǹkan ilé yẹ ká gbọ́ yé dáadáa ṣùgbọ́n tí ò bá ti yé èèyàn wàhálà ni ó ṣẹlẹ̀ ètò tó wá burú jù mẹ́ ni pé àwọn èèyàn tí wọ́n bá tún wọ́n rẹ̀ tó ń ṣàlàyé bá ṣe tún ṣàlàyé ọgbọ́n tí wọ́n lọ pa ni wọ́n hàn dá tòlùpọ́n wò pé ó ń jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn kó yé àwọn èèyàn ẹ̀ mọ́ yé àwọn afáà tí wọ́n pa náà ìtàwọn kiri yóò ń sọ rádaràdá káàkiri wípé kírísítẹ̀ ni wọ́n pa wọ́n jagun Maiduguri ẹni kírísítẹ̀ mélòó ló wà Maiduguri tó fi jẹ́ pé kiri ẹnu ó pa èèyàn 100 wà níbì kan gbogbo wọn jáláwọ̀ funfun àyàfà wọn márùn wọ́n wá ju bọ́m̀bù wọ́n ní bọ́m̀bù pa èèyàn 50 wọ́n ní ẹ̀rí àwọn bláàkì ni wọ́n pa jù sójọra wọn kírísítẹ̀ mélòó ló wà ní bọ̀rọ̀ mi kírísítẹ̀ mélòó ló wà ní Sókótó àwọn àfáà tí wọ́n ti pa nílẹ̀ Haúsá òkèrè ẹ̀yìn tẹ́ bá mọ̀ tẹ́ wà lẹ́ Yorùbá bí i ní wọ́n pa kírísítẹ́nì wo ni wọ́n pa in fact nígbà tó gún bẹ̀rẹ̀ Catholic mission tó wà ní Maiduguri bọ́ǹbù òṣèṣì tó ń bẹ̀ ju ẹ̀kan péré lọ there's nobody ìsinmi gẹ̀ẹ́bíà kákọ́ọ̀bù ní ọ̀bùjá níta ìṣàlàyé ní pé jihad ní àwọn májẹ̀mú ẹjọ́ èyí sọ ìlọ́wọ́ ó jù lọ o ṣùgbọ́n jẹ́ tọ́rọ̀ bá débẹ̀ gangan àmọ́ tó sàlàyé ìtìwájú ṣùgbọ́n ètò ṣe pàtàkì jù ní pé sínétọ̀ ìkápá gbọ́dọ̀ wà fún ẹni tó fẹ́ darí wípé ẹja lọ jago ẹni tó fẹ́ darí wípé ẹja lọ jago ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ̀ sásábé ewé káàkiri tó ní ó mọ̀ sákiri orí òkè mọ̀ sákàkiri ẹ wo Ukraine àti Russia ìtẹ́rí pé president Russia wà capital ó ti jọ́ bí wọ́n bá gba ìlú tí wọ́n á mú tàbó sá lọ àsìkò yẹn ìjọba rẹ̀ ti wó nìyẹn ṣùgbọ́n mo wà nù ní ìrìnzì ọ̀la mo wà lórí òkè tó lọ sọ́nà ẹ̀pìnì ọ̀tún la mo tó ti sáwá sókè tó lọ sí ẹ̀kàn ìjọ mẹ́rin mo tó ti sá sókè tó lọ ọ̀nà ṣàkúnmì aláṣẹ ìdàbáyé ó fi hàn pé mi lọ sá ìlú lásìkò yẹn ṣùgbọ́n pé èmi ni mo nílùú mi èmi mo láṣẹ àwọn ní òmọ bá mi jà tí wọ́n bá wá borí wa ń gbà náà ìjọba ti ṣe kí ni ìjọba yẹn wó nìyẹn ṣùgbọ́n ẹ̀ ò níjọba ò lè dédé gbógun kọ́lọ̀ fún alágbọ̀yọ́ rẹ̀ Allah mahari nàlẹ́ have you want to say something اللهم آلنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله آه. وبركاته Amen.